يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين فإن كن نساء فوق اثنتين فلهن ثلثا ما ترك وإن كانت واحدة فلها النصف ولأبويه لكل واحد منهما السدس مما ترك إن كان, إن كان له ولد فإن لم يكن له ولد وورثه أبواه فلأمه الثلث فإن كان له إخوة فلأمه السدس من بعد وصية يوصي بها أو دين آباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا فريضة من الله إن الله كان عليما حكيما عليكم السلام last question isha inshallah rọ́jọ́ ti lọ ẹni tẹ̀kan ló pọ̀ abára àtàlàyé ìjẹ̀jú àwọn tóbi ni bá ti mẹ́yọ̀ pẹ́pẹ́kùnrin máa mú méjì ṣẹ̀rí àti ṣe bẹ́ẹ̀ aláìríjì wà ó sì dùn mí pé ọjọ́ ti lọ àmọ́ ọ̀dọ̀ àwọn tí mo fẹ́ lọ nì ní bá pẹ́ wọ́n forí jù mí tálọ́ bá ní káwọn olóòmọ̀ gbọ́ tó rọ́rọ̀ yìí wà interesting ẹran pé nínú ogún pínpín ṣẹ̀rí àti ibi tọkùnrin bá ti mú méjì gómìnà mọ́ mú èlò ó máa mọ́ ẹ̀rọ kan àwọn á ní àwọn èèyàn kan takò láyé lẹ́nu aláìbẹ̀rẹ̀ ẹ̀rọ ká mọ́ sọ kí ní kan pé ogun tàbí tó ń ja hadith ó ń ja kí ni náà ó ń ja Qur'an ogun ja Qur'an gan o Islam generalist lógun fẹ́ jà bọ́ wọ́n ti rí pé méjèèjì yẹn náà ní sọ́ọ̀sì wa Qur'an àti hadith lọ́ ṣe ń gbogbo sí ní ṣe ń dùn wá fáwọn aláìmọ̀kan tán spread ọ̀rọ̀ hadith sọ́yìn Bukhari kí ní kan láwùjọ tiwa ń dùn wá ibi tẹ́ ń gbé yìí àwọn tó fẹ́ gbajà Islam lógun àwọn náà ní àwọn nǹkan yìí

ń sì ń kó tí ayá lùkùránì báyìí tí tún ká pẹ̀lú ohun táàfí mọ́ ń ka kùránì nílẹ̀ Yorùbá tí sì ń tú ó dẹ̀ fi ń polówó pé Jésù ní Olúwa wàláhì àdìm àyà kò jẹ́ lọ́nà àdìsí jẹ gbogbo tí lò pátá ayá ni wọ́n ti fi kí ẹni dáhùn wí yìí kìí ṣèyàn lásán bá ẹ̀wù tí èèyàn fi ń kàwé ní ẹ̀dì lọ nídìí lọ ẹ̀sùn sọ́lọ́dọ̀ ní ma nídìí lọ wọ́n dẹ̀ faru ẹni bẹ́ẹ̀ ti áti dákù lọ́wọ́ wa báyìí ọ̀nà kó ṣàánú wa kò foríjì wa ọ̀ nínú táwa máa fi ń gbógun ti Islam tọ́sí máa fi ń ja alukur'ani lógun ó ní ọ̀rọ̀ ta dálẹ̀ ya alukur'ani ṣàbòsí bóbìnrin ni wàláì kò ṣàbòsí àwọn àlùfáà wa béèrè lọ́wọ́ mi pé ṣé wisdom kan wà behind the islam ṣe yẹ lóòótọ́ wàláì wisdom wa alukurani ó ma tó ń consider ẹ̀yìn oko ẹni tọ́rọ lọ́wọ́ ò bá yé ní kó lọ wádìí ẹ̀ wàlá ìwọ tọ́rọ ànábì ò bá yé ní kó lọ wádìí mọ́mọ̀ ṣe àtakò ẹ̀ mọ́mọ̀ tó bá ń ṣe àtakò rẹ̀ ọ̀rẹ́ jẹ́ ìsìn irú ni ẹwọ alukurani táwọn tó ní kóbìnrin máa gbẹ̀rọ̀ kankan àbí kóbìnrin máa gbẹ̀rọ̀ kankan ọkùnrin máa mú ẹ máa wo ọkùnrin tó níyàwó tó lọ́mọ gbogbo bukata ní olé ọwọ́ ta ló wà ọ̀dọ̀ ọkùnrin níbi owó níná ìjóbìnrin ní nǹkankan tó yẹ kó máa náwó lé lórí nínú ilé òun àtọkọ gẹ́gẹ́ bí tíṣẹ̀rí àṣekínú tó gbélẹ̀ ni ọkùnrin ma náwó lórí gbogbo bùkátà ta ni ó mọ̀ gbọ́ ọkọ ó fẹ́ jẹun ọkọ ni ó gbọ́ ó fẹ́ wọṣọ ọkọ ni ó gbọ́ ilé wo ni ó gbé ọkọ ni ó gbọ́ àwọn ọmọ rẹ̀ ọkọ ni ó gbọ́ bùkátà wọn ọkọ ló gbọ́dọ̀ lọ dààmú ọkùnrin tá à ń sọ fún bẹ́ẹ̀ pín gún nu o ọkùnrin tá a sọ pé kínú ó bẹ́ẹ̀ pín ogún náà nu o tọ̀ káwárí lápèjúwe bàbá àtẹ̀mí kú bàbá mi ò sì sí láyé wọn wọ́n tọ́ wọn gbọ́ bàbá mi ò lọ gbọ́ òkú ọ̀run lọ ń gbó o bàbá mi ọdún láyé bàbá mi ti kú nìsí káwá àjùm pé èmi nìsín gbogbo bùkátà inú ilé mi èmi ń gbọ́dọ̀ wọ́n ṣe kínú gbogbo wá o kọ́ lọ́wọ́n bá ní mo lè fẹ́ yàwó méjì mo lè fẹ́ mẹ́ta mo lè fẹ́ mẹ́rin káàtì ẹ̀ mọ́sí kọ̀nsídà méjì sọ pé mo níyàwó kan mo wá lọ́mọ mẹ́fà kò yé báyìí sọ́yì ìyàwó mi náà bàbá tiẹ̀ náà wá kú òun náà wá fẹ́ gbógun lọ́dọ̀ bàbá rẹ̀ èmi náà fẹ́ gbógun lọ́dọ̀ bàbá àtìmí náà ìyàwó mi wá gbẹyọ kan wálé òun níbi ogún bàbá rẹ̀ fifty thousand ló kàn án níbi ogún bàbá tèmi hundred thousand ló kàn mí tí a kò ewé jẹ́nà nù àbí ẹ̀kọ́ ni àbí ò jẹ́nà kan hundred thousand kan èmi òun wá kówó tiẹ̀ dé ẹ̀dàkùn bùkátà wo ni ó fi gbọ́ kò sí èmi kó tèmi délé ní àwọn ọmọ sanwó skú èyí sì sanwó lé gbogbo lèmi tí ń gbé èyí sanwó rẹ̀ ni àti lèmi lẹ́kọ́ àti lèmi yà èyí sanwó lé mo sì fẹ́ sanwó lé ayẹ́kọ́ tọ́ mo tún ní mo fẹ́ àwọn ọmọ ó jẹun ìyá àwọn yìí náà ìṣe kíni ó jẹun aṣọ wọn mọ̀ sí ya ní tó ṣe kíni fún wọn èyí rà sọ fún wọn islamically bàtà wọn tó bá bà tó bá ṣe yíta ní òrà islamically owó àwa méjèèjì nìsí owó ta ló yẹ ká ná lórí gbogbo bùkátà ta sọ yìí a sọ̀rọ̀ wọ́n jọmọ́ owó owó ọkọ̀ ayúbẹ̀kọ́ ìyàwó nìṣẹ́ yóò náwà náírà nù díẹ̀ ẹ̀dàkùn nínú àwa méjèèjì owó ta ta ní ọ̀kọ̀ọ̀kọ́ tán náà méjèèjì ẹ̀dàkùn sẹ́mi náà àtọ́kàjọ pé mo gbowó jù lọ́ọ̀kan ni òdodo ni pé ìdajì tán fún òun ìyẹn gan òun ó sì ní lọ́wọ́ ju èmi lọ ó jẹ̀mú ò gbọ́ ṣe ọ̀rọ̀ mi yé báyìí tàbá wo pẹ̀lú àlàyé díẹ̀ takọ̀ ọ́ra ṣe yìí ẹ dákun ó wọ́ ti kí islamu ó fọ́kùnrin méjì kó fómi lẹ́ẹ̀kà bí ò islamu ti kọ̀nsídà pé o ní ó sanwó lé ní ó sanwó náà ní ó toilet tọ́ílẹ̀tì ní ó sanwó gbá ní ó sanwó àwo ní ó sanwó kòkó báwa sásùn ó tún wá sọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ o ní ó ṣe kíní kan ẹni tí ó gbé ìwà sọ gbogbo ẹ̀ eléyìí òní òǹkọ́ ní ó sanwó jẹ òní sanwó lé ẹfún òun dàjì eléyìí tí common sense ó gbà kíní lápèjúwe tí wọ́n gangan fẹ́ yàwó méjì ẹmọ ojúmọ́ sábà ṣẹlẹ̀ o fẹ́ yàwó mélòó yàwó méjì àbọ̀ ìkánú àwọn ìyàwó rẹ̀ ti bímọ mẹ́jọ ìkejì ní àwọn ìyàwó rẹ̀ ó bímọ mẹ́rin ìkẹta nínú àwọn ìyàwó rẹ̀ ọ̀sẹ̀ ẹ̀fẹ́ ní kó lóyún kọ́nà kó gbàdúrà yìí ayú ẹ̀kọ́ ọwá fẹ́ ra oúnjẹ sílé àwọn mẹ́tẹ̀ẹ̀ta wá ní dédé mo fẹ́ ṣe <laughs> àwọn ọlọ́wọ́ bó pin dédé ọkùnrin àtóbìnrin kí wọ́n náà owó oúnjẹ rẹ lóṣù ojú fifty thousand lọ ọwọ́ afúnyàwó rẹ lẹ́kẹ̀ẹ́ta tí è ní oyún débi tí yóò ní ọmọ àbóyún gan tiẹ̀ ló ní ọ̀fún fifty thousand ìyàwó rẹ tó ń lọ́mọ mẹ́rin tó jẹ́ lẹ́kẹ̀ẹ́jì ọ̀fún náà ní fifty thousand ìyàwó rẹ ọlọ́mọ mẹ́jọ sọmọ rẹ mẹ́rin bẹ ní secondary school ìkan wà lẹ́jọ sírì àwọn yóò tó wà lè jẹ ilé fifty thousand naira ọwọ́ lọ́n ṣe déédéé ó jàmá àsọ̀rọ̀ bá ẹ̀jẹ́ kí n fíìlì pọ́rọ̀ mi yíye o tọ́ ọ̀rọ̀ mi yẹn yé já tí ọkùnrin tó bá ṣe bẹ́ẹ̀ tó níyàwó mẹ́ta ìyàwó kan ìbímọ ó ṣe ẹ̀fẹ́ lọ́sẹ̀ tó lọ láàbùsù tó lọ ìyàwó kan ti lọ́mọ mẹ́rin lẹ̀ ìyàwó ẹlẹ́kẹta ti ní ọmọ mélòó ọmọ mẹ́jọ ó wá fún yìí tí ètí ìlọ́mọ ní 50,000 ó fún èyí tí ó lọ́mọ mẹ́rin ní ó fún ìtọ́lọ́ ọ̀rẹ́jọ ní 50-50 bàbá ẹni gbogbo owó sì náà bó dìdí oṣù kan ṣe dédé mẹ́mẹ́ àṣọ̀rọ̀ mọ́ o tí ó bá ṣe dédé bò ní kó ti ṣe ó gbọ́dọ̀ jùlọ lọ ọlọ́wọ́ mẹ́jọ tó bá fún ní 150,000 ẹ́ ọlọ́wọ́ mẹ́rin tó fún níbi 80,000 naira èyí jẹ́ ọlọ́wọ́ tó fún ní ẹ̀dàkùn ó ṣe dáa bí ó ṣe dáa Ah, onílàáká àwọn agbọ́mọ̀ ní kò ṣe dáa wọ́n ní kò ṣe déédéé pé ìkan ṣe ń jù kan lọ tẹ́lẹ̀ gbáwọn agbọ́ àbọ́gọ̀ àwọn tó ń takò pé ìsìláàmù ní ká pín ogún kóbìnrin ó gba eh, ẹyọ kan kọkùnrin ó mọ mú méjì mẹ́ wàláì kò yé wọn ni àwọn analysis yìí làwọn àfáà ti ṣe ọlọ́run gbogbo àwọn àfáà wà nínú islam ọlọ́run sábà kẹwọn wọn gbogbo àwọn orílẹ̀ ìta ń wí yìí wàláì tó sọpọ́ lọ́tẹ́mí o wàláì làdí àwọn tá kanú kí àwọn àfáà ni ẹwà láàrin mọ irú àwọn àfáà bẹ́ẹ̀ ẹ̀wà dẹ̀yẹ̀ kó máa bú ìlú tèmi àmọ́ ama àwọn àbá àtọ́jú ẹ kọ́rọ̀ yóò yé wa rèé bí yóò bá ṣe pá ń ka ọ̀rọ̀ wọn àwọn àlàyé tí wọ́n mú wáyé ọrụ kọ́ ló ṣe alukurani sọ̀rọ̀ kalẹ̀ ní ẹfọ́bìnrin lẹ́yọ kan kọkùnrin máa mú méjì ọ̀rọ̀ làwọn ọ̀tá ti takò yíbò láti ṣe àwọn àlùfáà náà wá pé alukurani náà wá tí a fi gba àwọn àfá alá kúrò lẹ́nu yí ní mọ́ sọ̀rọ̀ tí ó dá sí wọn fún alágbọ̀yí tó yá àsìkò ẹja ní èmi ala abdika rasulika muhammad wa ala ali wa ajma'in subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wa assalamu alaykum wa rahmatullahi wa barakatuh So if they believe in the same as you believe in, then they have been rightly guided. But if they turn away, they are only in dissension, and Allah will be sufficient for you against them. And He is the hearing, the knowing.